تحتها خالدين فيها أبدا ذلك الفوز العظيم الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الكلام كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله وعلى بعده السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أفضل سلطة يولوكا أبيني سلطة يولوكا يولوكا الله سبحانه وتعالى lórí ìlera rẹ̀. Èyí tí ọ̀dọ́ ta sí oṣù fún wa, tí ó ṣe fún wa lọ́wọ́lọ́wọ́, tí ó sì gbọ́dọ̀ ti fún wa. Àti aláwọ̀ fún aláwọ̀ àti aláwọ̀ ìtọ́jà sí lọ́dẹ̀ جلال الدولين لا أريد خيرا لبعضهم وهو يعطيكم به ألا خير الله أطلع الإنسان هو لو كان الدين ألف قلب مشكرا وألف لسان لا تقال شكرا. Bọ́lá bá yọ̀ dáa ẹgbẹ̀rún ọkàn wò ó. Lójú wa bọ̀ ń fi ẹgbẹ̀rún arọ́ tóbi kù. Olùṣẹ́ tí ọkọ̀ ọ̀gbẹ́ nínú àwọn ọkọ̀ yìí àti ọkọ̀ ọ̀gbẹ́ nínú àwọn ẹ̀rí tí wọ́n ń ṣe ìlú wọn ìlú ọlọ́run. Wọ́n kọ̀ pẹ́ ọlọ́run. Ó ní kò sí ìtòó ọ̀pọ̀ ẹni tó fẹ́ gbà. ọmọ náà ń ṣe àwọn ọmọ ẹgbẹ́ tó fi tó ń bọ̀ ọkùnrin ẹyọ kan tó ń bọ̀ wá yìí tó ń bọ̀ wọn tó wọ́n fi àìsà ọlọ́run ní òun ọ̀gá fún ẹnikẹ́ni ọkùnrin méjì nínú ìgbà àìsàn. بسم الله الرحمن الرحيم ما جعل الله لرجل من قلبا في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون تظاهرون منهن أمهاتهم وما جعل أدعيائهم وما جعل أدعيائهم أولياء أبنائهم ذلكم قولهم بأقوالهم والله يقول الحق وهو يهدي السبيل ما جعل الله لرجل قلبين جوهرا ما جعل الله في وما جعل أزواجكم الله تظاهرون منهن أمهاتكم اللائي وما جعل أزواجكم اللائي تظاهرون تظاهرون منهن أمهاتكم وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعيائكم أدعياءكم أبناءكم ذلكم قولكم بأموالكم والله يقول الحق وهو يهدي السبيل olùrò wípé ó ti tò nínú pẹ̀lú ṣùgbọ́n ó ń dá lóró lórí àláàrí wákù ṣùgbọ́n ìlú ṣéko lọ́dọ̀ ìlú mo bá rẹ̀ pẹ̀lú ìyá torí ìtumọ̀ tó ń àwọn tó ṣe pé ẹ̀mí ẹ̀kọ́ ìjọba ṣùgbọ́n ọ̀pọ̀ tó ní ọgbà tó ń dàrẹ tó ṣeé ṣe ọlọ́run tó tó jókè jù lọ. a ní ìyá àgbóyè pẹ̀lú sáàrùn tó ń sí ìlú rẹ̀ tó jẹ́ ìbá rẹ̀ tó ń bẹ̀rẹ̀ padà ní oúnjẹ àbẹ̀jẹ̀ ń tó ọlọ́run tó ṣàrùn. ìfẹ́ ọkọ̀ tó ń bẹ̀rẹ̀ tó ń Allah subhanahu wa ta'ala sọ pé máa jẹ àìlẹ̀ lọ́ọ̀hún láì fi àtúgbúgbẹ́ fọ́lọ́hún inú ọgbà ìlọ́lọ́ ìtìjáde máa jẹ àìlẹ̀ lọ́ọ̀hún ìrọ́jù ní ní ọ̀gbẹ́ ìjà òfin. Ọlọ́run fún ẹnu kẹ́nu ní ọkàn méjì bí ìjà òfin nínú ọ̀rọ̀ máa dàrú. ṣùgbọ́n àwọn bàbá àwọn ní ẹ̀rọ sọ̀rọ̀ nípa àwọn ṣékọ̀ ìjọ súpà tó ìjọ àwọn tí wọ́n lẹ̀ àpọ̀rẹ́. Àgbẹ̀rẹ̀ ń jọ́ táwọn ọmọ ṣe ọ̀pẹ́ṣẹ̀ wọn fẹ́ kó ìjà àwọn ọmọ àlàbí. Ẹ̀rì méjì náà ni wọ́n pàdé ní ọkàn ìlú. Ìgbàgbọ́n ń bẹ pé ìwọ̀n ẹgbẹ́ wọ́n a ṣe ọ́dọ̀ ọlọ́pọ̀ lára ìyàwó mú kàbí sàlàyé nípa ọ̀jọ̀gbọ́n tó sọ̀rọ̀ nípa kó ní ẹgbẹ̀rún ọkàn ọlọ́pẹ́lẹ́ ọkàn tó fún ọgbẹ́ ètò ojú ọkàn tó àdìgbò ìyá bẹ́kẹ̀ tó bá ṣe ń pọ̀ ọ̀sùn lọ́rọ̀ yóò ti lọ yóò ti lọ́rọ̀ yóò ọ̀sán tọ́lọ̀ fún wa náà tá a bá láti tòun láti tá ti ṣàkóso ọgbẹ́ ìrìnkọ́ lọ́wọ́ tó tàà nínú àdúgbò fún àgbà gbogbo wa ní àlùfíìsù ìjì àgbọ̀dẹ́ àbáwò à ń sọ̀rọ̀ àlékún lẹ́yìn sọ̀rọ̀ ní ìwé òsì ìbàdàn òṣìṣẹ́ tó ń lọ bó ti yé òun náà tó ń lọ bó ti wá ní òun ló ga àwọn sọ̀rọ̀ àbàlá sọ̀rọ̀ wọn láti ìgbà tó tó ọ̀pọ̀lọpọ̀ nítorí àsìkò ààrẹ ti lẹ́nu lónìí ògbó ó yẹ kí ọjọ́ mọ́tò ti lóko ẹ̀sìn ìwọ́tò ti lóko láti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ fáàkì ìwáyé tàbí tó tẹ̀síwájú lọ́wọ́ àbẹ̀ ọ̀rọ̀ ju kéèyàn kọ́ lé lọ. Mo wà nínú lóṣù àwọn ọmọ òun jẹ́ ọ̀pọ̀. Ilé yìí ló bá fẹ́ wo ìsàlẹ̀ ó kàn ju àákéèsì ni tó bá ṣe aráàlú lé orí mi. Ẹ wá wo ní ọdún tí ẹ wo ní àsìkò táwọn bíríkìlà lò nígbà tó fẹ́ tó lọ. lo orí ìyàtọ̀ sí yàtọ̀ oríṣiríṣi jẹ́ kójọ ọpọlọ tí wọ́n lò tètè dúró wọ́n ní ẹ̀ka wọn àti kó ṣe ẹgbẹ́ ní láàyè kó lè lóye ìwé ilé ẹ̀rọ balẹ̀ gbogbo ẹ̀rọ balẹ̀ lẹ́ẹ̀kan náà. olóbi jẹ́ pé àwọn tí máa ń gba ìfẹ́ràn ó rọrùn fún wọn ju àwọn tó bá ń tó nǹkan lọ. àwọn tó ń gba ìfẹ́ràn ó rọrùn fún wọn láti gba ìfẹ́ràn jù kí ni ju àwọn tó tù kan tù lọ. Àwọn tó ń ba nǹkan jẹ́ ó rọrùn fún ọ láti ba nǹkan jẹ́ ju àwọn tó tù kan ṣe lọ. Lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn alákòóso àtàwọn alákòóso ìwé sábà pọ̀ bí àwọn tí ò ba nǹkan jẹ́ tí ò da nǹkan rú ṣàkóso wọn àwọn ẹ̀rọ àwọn pè ní pẹ̀tẹ́tọ̀ àwọn ló pọ̀ jù aliwọ̀ ẹ̀yà àwọn ẹni àìsọ̀kọ̀. Àpá àti wá tí kò ní àwọn àríwá ìyá àìsọ̀kọ̀. Ẹ́ àwọn àríwá ìyá àìsọ̀kọ̀ àwọn ìjì. Tó bá ti jẹ́ báwo ilẹ̀ búrú ló borí ẹgbẹ́ gbogbo wọn fẹ́ ọ̀rọ̀ sọ́tọ̀ òun. Lọ́wọ́ tó ti rí bí àwọn tí wọ́n ti rí ẹ̀kú ọ̀rọ̀ tó bá kọ́ sí àwọn ẹni wọ́n sì ti lọ sọ́wọ́ ahasanu ahasanu. in ahasanu ahasanu. wani asahu asa. in ahasanu ahasanu. ahasanu wani asahu asahu asa. asa. in ahasanu tí wọ́n bá ṣe dáadáa ahasanu ló ṣe dáadáa. wà ní ahasahu tí wọ́n bá tó yí padà sí burúkú. ọ̀nà àgbà olóòtú. àwọn ẹ̀rọ tó lè fẹ́ tó sọ láàrin nàìjíríà lọ́ba ń gbá bọ́ọ̀lù nàìjíríà ọba gbá dáadáa ó tún ṣe èé kúrú àwọn ẹ̀yẹ ẹ̀jọ̀ bọ́ọ̀lù ìlú wọn wò ní ìjọba ṣùgbọ́n àwọn mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ ní ìjọba mi. Kọ́lá يدنيك محموده عن النذر النذر من قال أعلم ليس الفتى من قال تعلم أبي ìwọ ni kó o túnra ẹ bí wà tẹ́sí àdàbà náà lẹ́kọ̀ọ́ tó o bá ti lẹ́kọ̀ọ́ kò fẹ́ tí ó fọpọlọ rẹ ṣeré wá kò fẹ́ tí ó mọ̀ ọ́ káàkiri ìṣùbà ìrújú bọ́rọ̀ máa ń kó lọ́gbà ètò fẹ́ ṣe ìlú lọ ṣẹlẹ̀ sí ọ ó sì mọ títí rẹ̀ kó dúró sí o ti ní ní nǹkan lọ́wọ́ òṣùwọ̀n yẹn sí wọn nǹkan ẹnìkan bá àdé tó yẹ pé wọ́n ń kìlógbà ìwọ́n òṣùwọ̀n ó lọ wọ́n ó ti lé ìrọ̀lù òṣùwọ̀n sí i ẹ̀rọ ó tún bẹ̀rẹ̀ ní wá kìlò ilé ìrora ìlú ní wá kìlò lọ torí pé nìyíká òṣùwọ̀n tó ní wọn nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ kí ló sùn wọ̀nyẹ ó lè kọ́ ó lè nà. ó rẹ̀ nínú bá a ní kílá tù lè èyí ní insufficient knowledge. ìwé kan wà sí àtòlùkọ́bìnrin áwùjá àgbàdo àìsàn ìyàwó àpá ìlú. òní bí bá ń gbèsè ignorant followers and unskillful and incapable scholars. Islam became ignorant followers and incapable scholars. Ẹ̀sìn Islam láàrin àwọn àtẹ̀lé tí wọ́n dá láì mọ̀kan àti àwọn àfáà tí mọ̀ ẹ̀rọ òkú tó. Ó wá ní ìfọ̀ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀. Àwọn tó jẹ́ Mùsùlùmí aláìmọ̀kan ni wọ́n àwọn tó ráwò láàpá tó fẹ́ mọ́nà ọ̀nà àwọn ìwọ ọ̀rọ̀ gbogbo ní màtífà ẹ̀rọ ẹgbẹ́ wàhálà ni ó lọ bá yẹn ní ìtẹ́sí ìgbàádà lọ lẹ́kọ̀ọ́ lọ mímọ̀ ìfẹ́ tó kọ̀ọ̀kọ̀lọ̀ ẹ̀ṣẹ̀ ó lè gbó sójú kan ẹnìkan ò ní wá sọ fún ẹgbẹ́ ọ̀gbẹ́ fámìlì wà ní lágbájá orí ẹ̀ka dúró tì kò ní ìdíkó sọ fún ọ ìwọ́n ti mọ tó yẹ kó o ṣe ẹ ẹnìkan tó tó tó wà bí àbá rẹ ẹ ọmọdé tó kàn ní kó yẹ kó ojú lẹ́yìn kò ní kò ní ìtòtúmọ̀ tó yẹ kó ṣe. ẹnìkan ọ̀dọ́ wa sọ ọmọ tó ṣe wà bí máa rẹ ó ní bàbá yín ìgbésà ìgbélé ìgbìmọ̀ tó kọ́ ní ẹ̀bù ọ̀rẹ́ lásọ̀ bọ́ kò ní ìgbìmọ̀ sọ fún ọ ìwà fún ẹ ti mọ tó yẹ kó ṣe. ìgbà mẹ́sìn ìlà òòlù ìdí ìkọyìnrọ yóò máa kí òun ìdí ìpàdé mi sọ̀rọ̀ òdodo ẹni ọlọ́run bá gbèrò dáadáa sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ ìjọba yóò kó lábọ̀lé ẹ̀ ولا نكتب من الله تعالى زيادة لبنتي الله تعالى عليكم وجل وجعل المؤمن ذا كافي يوم يبقى يقول ẹ̀ẹ́dùn tí ò kó máa tẹ́lẹ̀ n'oge ṣe ṣùgbọ́n yà wọ́n ti lọ́rùn náà ẹ̀mọ́ ti lò àmọ̀ pé lè lọ́nà àmọ́ tá a ṣe bá kò mọ̀ náà kò mọ̀ náà ó làwọn àlùkítù òbíní nínú àlè títà ó ti fi tí a ṣe ìlú lọ ṣe ìlú ayé tó ṣe bí àtọ̀ fídíò pípa pípa ìgbẹ́pẹ̀ pípa ní kíláìsì kíláìsì wàhálà aburú àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tó wáyé fún àjọ bíẹ̀ fún mọ́sùlùmí ọlọ́pàá tó wà ní àgbẹ̀kọ́ àjọ yìí lẹ́yìn ilé ìyájẹ́ tí aláàbò àgbàṣọ ara àgbáni olùgbàlùjọ ti tọ́ òun ẹ̀ bá ṣàpọ̀mọ́ ìṣẹ̀lẹ̀ fún ìṣẹ́ láwọ̀ harvard ẹ̀rú ti ọlọ́ àtìṣẹ́ rẹ̀ kí àpọ̀lọ́ lọ́kùnrin wa ní àná à ń nípa àwọn fúlàfà ọ̀rọ̀ ṣìlẹ̀ ní arákùnkù lọ́dọ́dọ̀ àwọn ìyàwó àrẹ́bí. àpẹẹrẹ àwọn fúlàfà ọ̀hún àwọn ṣìdó alìmọ̀dì yóò àwọn wọ̀nyí Abubakar Umar Uthman Ali àwọn mẹ́rin yìí àwọn ní àlólé àlẹ́bí tí àlẹ́bí ti ohun ìṣẹ̀lú ní wọ́n mẹ́rin. Àlípẹ̀lú àwọn ẹ̀rí lọ́dọ̀ àwọn àpáàpá àdó kẹ̀kẹ́ wọn lánàá. Ẹlòmíì ni rọ́ọ̀lù. Òun lọ mú hadithi wa hadithi abẹ́bà ìpele sàfihàn mọ́wúlá rasulillah sallallahu alaihi wa alihi wa sallam. sàfihàn yìí ṣàgbélédè lágbára ní ìjọ ojú omi ṣùgbọ́n ẹrú ànábì tó ti ṣe kíni tí kì í ṣẹrú mọ́ni free slave of the messenger of Allah. olórí ànábì sallallahu alaihi wa alihi wa sallam sọ pé khilafatul nubuwati salatuna sanna khilafatul nubuwati salatuna salatuna sanna ثم يؤتي يؤتي الله ملك أو ملك من يشاء قال السعيد kọ́ọ̀lá ní ìsàfihàn amsik alik abubakar sanasein wa umaru ashara wa usman ismail ashara wa ali kada قال سعيد كنت للسفينة إن هؤلاء يزعمون أن عليا لم يكن بخليفة قال كذبت الساء بني زرقاء يعني بني مروان àdébì sọ wípé ẹ̀rí ìlànfàtì lògùn wà ìjà ṣáájú àrólé ọlọ́run lórí rẹ̀ ti sànẹ́bì ọgbọ̀n ọdún péré ní ó jẹ́ tó bá ti kúrò láyé lẹ́yìn náà lọ́lọ́run ó wà á mú àwọn ọba àwọn tí ó mọ̀ ìjọba wá tàbí ìjọba lẹ́yìn àṣà ẹni tó bá wù ọlọ́run ní Sa'id ló jẹ́ rọ́wí látọ̀dọ̀ Sàfínà yìí ó lọ wá sọ pé pé ó lọ wá sọ fóun Sàfínà sọ fóun pé amsik àléǹkà ìyẹn ni pé ṣe òǹkà ìyẹn ni pé bẹ̀rẹ̀ sí ṣèṣirò hmm? ṣèṣirò. Má ṣe ṣírò ìṣirò kí lórí kó ṣe lórí kó ṣe ìṣirò Abubakar khilafa Abubakar ọdún mélòó làbúbákiri lò lórí mi nípò àléfà àbúbákiri lò ọdún méjì àbúbákiri ló gé ni ó lò ọdún méjì mèmúdàfì bàkọ́ ìkìláàfà fi ummati islam ba'da wafati nabiyyillahi sallallahu alaihi wa alihi wa sallam gbogbo ọdún mélòó méjì ó ní wà Umar aṣọ ọdún mẹ́wàá ó di mélòó mẹ́wàá pẹ̀lú méjì di mélòó wà Usman isnasahi aṣọ ọdún méjìlá ó di mélòó. ó di twenty lẹ́yìn náà ni sami ali bọ́nà abi tọ́ọ̀lì sanawa ọdún mẹ́fà ó pé mélòó bàbá wa fà ṣírò yẹ ọdún tó kálukú lò òun ni ẹnu àwọn náà fi kò pé àdìsí sí ọ̀rọ̀ sọ tí ẹ̀rìgbáàbù gbọ́nà bá sí àmúwárì ìpè mọ̀háfọ́ náà rọ̀ṣúlù láìpẹ̀lọ̀ láàrin ọ̀sánlẹ̀ wọ́n á zọ mbàlí ìgbọ́ ànábì bá wa sọ̀rọ̀ ó ṣe wá fún wa wá àti tó dógóńgó ní ọkàn wa tó jẹ́ pé wá jí láti fi àlùkùlù àwọn ọkàn wá rírì wàdárùn bá tilẹ̀ sí àlùkùlù àwọn ojú dáníjé fàtúwà sọ fáwọn kì í pé pé pé wọ́n àti tó ń bá tó ń ṣe fún wa ẹ̀ka á ń lọ kàánà àmọ̀ ìgbọ̀ tó ń bọ̀ wá dé ní pé bí ẹni tó wà sí ìdágbé olóṣì fàùsìnà nítorí náà gbàwá ní máa tàbí sàpọ̀tẹ́lẹ̀ àdábìlẹ̀ òsì kó ń sàpọ̀ àwọn àwọn àwọn àgbàwàjá واتقوا وطاعة وإن تكبر عليكم عبد حبشي ṣẹgẹ́ tẹ̀ títí bá wọn ni wá sọ pé wà lẹ́kùn lè sùn láti lọ́sùn láti òkúlàpá àwọn ìṣúlé àgbàrá ilé ìbáàbáàdì. Àbúrò wà ní ìlà ìlàwàdì. Akàlálù. Àwọn ní àwọn owó ní àrólé ìlú tó mọ́nà bá olàdéjì wa ń fòfò wa láàrín ìlú ìsìláàmà ìjọba àwọn àrólé lẹ́yìn èdè tí ó jẹ́ títà lórí lélo ọgbọ̀n ọdún ni ìlẹ̀ ádà ẹni tó gba àdìsí ẹ wá jẹ́ ẹni tó súnmọ́ àdàbí dáadáa bá ń pè ní sàfihàn ìdàtúrọ́sìkà tó pé lẹ́yìn náà àdàbíwá Muhammad sallallahu alaihi wa sallam pé fún màyúù ti láàbùlì mólíkà lẹ́yìn ẹ̀ṣá ìjọba ọlọ́run ọ̀pọ̀ ọ̀gbọ̀n ọ̀pọ̀ ẹ̀kú lọ́wọ́ àrùn. ìyá ọgbọ́n bọ́lọ̀ bá rí kúrò lóòlù. Àmì wọ́n sọ pé àwọn èèyàn wọn kò tó wọn ní kọ̀ nípa wọ́n tó wọn ní ọ̀gá. Ìyàwó tó lọ sí ìjọba tí ó lọ sí ìjọba. Ṣùgbọ́n ó lè dàbí ti àwọn mẹ́rin yẹn. Nínú kéde nínú gbígbé nínú gbígbé ọlọ́run ṣàlọ́. Ọjọ́ ìgbà tí ti tó. Láìpẹ́ àlá lọ ìlú sọ Tó bá wọn wo ló أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من خطه أنفسه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الله قال يا أيها النبي كل أزواجك إن كنتن تريد الحياة الدنيا وزينتها فتعالينا أمتعكن وأفرحكن صراحا جميلا نعم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما يا نساء النبي من يأتي منكن بفاحشة من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن في القول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويغفركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. sura 33 three láti àyà twenty-eight sí àyà thirty-four ọlákàáyẹ̀. Yà ayọ̀ máa ń nàbí. Ọlọ́run ní ìrẹ́ àjẹ́bì wá ní Sọ fún àwọn obìnrin yẹn gbọ́ fún ọ̀rọ̀ obere Lọ́ba ní obìnrin mi nílẹ̀ Yorùbá ìgbà àtijọ́ ni àwọn Yorùbá tó bá fẹ́ tó ìlú ìtẹ́lẹ̀ tó àwọn obìnrin mi ń kọ́ àwọn ìyàwó mi ń kọ́ ìyàwó ẹni yẹn wọ́n wá ní kúrì àtúwà àtìkà sọ fún àwọn ìyàwó rẹ̀ tó bá jẹ́ wípé àyà àlẹ̀hàyà ta àdúnyà ìṣẹ̀mí ìtajé yòdòyòdò ayé ìgbádùn ayé ìdẹ̀ra ayé nǹkan tó lọ sórí ìlà abájọ ilẹ̀ yìí nífẹ̀ẹ́ sí ju ọ̀run lọ. wọ́n sì iná kàná. wọ́n sì iná abájọ ayé àti yòdòyòdò ọbẹ̀ ayé àtọ̀ṣọ́ ọbẹ̀ olè yìí nífẹ̀ẹ́ sí lẹ́gbọ́n láfojú kan lọ. فتعالينا أمتعكن torí náà fàá lẹ́yìn ọ̀rọ̀ léwu ẹ̀rọ ọ̀pọ̀ ẹ̀wà ọba òrìṣà náà wà ó dárí tún ọmọkùnrin ìfòyìn mẹ́ta ìfòyìn pèsè díẹ̀ díẹ̀ tí a fi owó

nípa àwọn ẹbí ìbẹ́yìn dúkìá ìkápá ayé ẹbá àwọn ìyàwó ju ọlọ́ọ̀ tí wọ́n kọ́ gbé kò sọ bẹ́ẹ̀ sí ìyàn ìjọba fún ọ lówó ilé ìtura àti àtúnyàtà àpapàá yìí kíláà yìí ìjọba fún ọ lówó ìjọba ìkókòwò yìí náà èyí lẹ́sìn lọ́sẹ̀ inú onímọ̀ ń pò tẹ̀wá jẹ láti ẹ̀yà gbogbo ìwé tí wọ́n rò.

tí ẹ bá tó orí ìlú ẹ ó lè lò kẹ jẹun ọ̀sẹ̀ méjì kódà oṣù tẹ́lẹ̀ obìnrin nípa láti ọgbọ̀n lọ ní láìjẹun oṣù kan ní lálẹ́ ẹ̀kọ́ tó ìgbọ̀n gbogbo oṣù kan lérò ìpín five thousand fẹ́ẹ́ gómìnà tẹ́ jẹ oṣù kan ẹlẹ́gùn kẹmẹ́rù ń bí ọ̀sán pẹ̀lú kò ní tó yóò sì bá yẹ̀ síro rẹ̀ lọ́sùn sí òkú bọ̀bá àwọn olóde máa lè jẹ̀jẹ̀ jíjẹ oṣù náà. Lómi ìgbà bẹ́ẹ̀ bàbá àwọn ẹ̀jẹ̀ tó lù àdúrà táwọn ẹ̀ ṣe wọ́n gba náà wọ́n gba náà ní àbúrò jìnnà wà lórí ìyá ìpínlẹ̀ kúrọ̀ káàyò ọ̀jà àìsàn ní mùsàkì náà ìlú ọ̀nà oṣù kàkàkì. Kódà ìyọ́ lè máa gba ẹ̀sùn bá ṣe yẹ tó ìyẹ́ tó lè máa ṣàdáyọ ọlọ́ màlúù ìdílọ̀ òkèèrè ọlọ́ lọ́jọ́ ìṣiṣẹ́ o. Obìnrin ọlọ́run pé àwọn ìyàwó rẹ̀ yá lọ sí ìwé àmẹ́bí. Kúlẹ̀ àgbọ̀ àdìgbà ẹ máa bọ̀ sọ fún wọn. Èkó tó sọ torí ìfẹ̀lẹ̀ àyà àtàdúró ní àwọn ìdílé mẹ́ta. Tó a ṣe ilé ayé ìlú ìlú bẹ̀rẹ̀ wá. Ẹ wà lọ́dà ẹgbẹ́ rẹ̀ lọ́dà àwọn sísà tó yàtọ̀ ìjọ rẹ̀. lọ́ọ̀fẹ́ dáadáa Bẹ̀rẹ̀ bá ti máa táwọn nígbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ títà táwọn fẹ́ nígbà yẹn ni ní bẹ́ àwọn ò ní bẹ́ sí nígbà tó ń wá rí. Láti fi kí. ṣe lè up to her very early two thousand. Ó sọ fún àwọn ọ̀gá àti ìwọ̀n onígbà kàtọ́ jẹ́ ìgbà aláàyè. Gbogbo nǹkan ti gbé bàbá bàbá àbá ìgbésí gbẹ́ẹ̀dì àbí. Báyọ̀ máa ń bí lẹ́yìn. Ẹ̀ẹ́ ló wà ọ̀rẹ́ láti láti ọ̀dọ̀ wa. Lẹ́yìn tó wá ń lé yẹn ṣé wọ́n wá wọn ò tó bẹ̀rẹ̀ ìfẹ́nu lọ́gbà tí wọ́n dé. Ẹ̀sìn mi ò láti ní ẹ̀sìn mi mú bèrè lọ́wọ́ wọn. Àwọn ọmọ ọ̀sà. Àwọn kọ́rẹ́ẹ̀sì. Àwọn ọmọ ọ̀sà. Àwọn ọmọ kọ́rẹ́ẹ̀sì àgbà. Àwọn kọ́rẹ́ẹ̀sì ọkọ̀ ni wọ́n yìí. Bàbá ìyàwó ọ̀gbìn ṣà. Ilé ara tí òun sọ bá lọ bá láti láwùjọ. Ibi tá a dúró sí yẹn ni kọ́jọ́ ká dúró sí wọ́n ló jẹ́ kí ìgbà kó yí wa padà. Ibi tá a dúró sí ẹ̀dùgbà ń ní bọ̀ wá bá wa ń bẹ̀ náà ṣe ẹ̀rọ ìlú rẹ̀ ṣe. Kó má tẹ̀lé èròǹgbà àṣòkòtò tí ò kẹlẹ̀ báwa bọ́dá sí mẹ́rin sẹ́yìn. Kí ló ṣẹlẹ̀ sígbà ó yí bá wa ń bẹ̀? Èròǹgbà ṣòkòtò tí ò kẹlẹ̀ àwọn òun ló lójú bẹ̀rẹ̀ àwọn ọmọ ayé àwọn ọmọ ayé nínú súnà ní ká fún yorùbá wọn ní àwọ̀ yorùbá wa bá ń funfun àlọ́dìdì ẹ máa ń fún yorùbá ní dúdú ẹ máa ń fa yorùbá ní ara ó dúdú tó ń gbé yóò dàbí ìgbà tó àwọn èèyàn fún ọmọdé lò àlọ́dìdì ẹ̀ bá ti jẹ bẹ́ẹ̀ báyìí àwọn àwọn àfà tó ń gbé dé wọ́n lọ́wọ́ tó ń jù. Tí wàhálà bá ti pọ̀, ọba ti pè wọ́n, èkó tó lọ kùrí mẹ́jọ kọ́mọ̀ kan ó kọ́ tó lè tó fi kówó jẹ lọ́fíìsì. Ọgbà akéwọ̀ tó kò ní tó já tó tó tó ń kán. Ó yàtọ̀ sí obìnrin tó ń lọ tó lóru eléyìí mọ́tò tó bọ̀ tó wá tán orí àdúgbò tí ẹ tó tó kó tó ti máa lọ lé. àmọ́ bíbí máa ń jẹ bá ti fẹ́ ti ọ́ lẹ́nu. débi pé màmá ní màmá kan kó ní bọ̀ ọmọ bàrà ti bá mọ́ òde ìgbowó rẹ̀ ránṣẹ́. ìdí tó fi ewúwẹ́ ránṣẹ́ ni pé ògbọ́dọ̀ mọ́ra sí àlọ́ ní lábẹ́ tó bá tún bọ̀ níbi iṣẹ́ tó wá ṣíà. màmá dẹ̀ sọ pé ó bọ̀ ọmọ bàrà ti bá mọ́ ìlú bẹ̀rẹ̀ lọ́gbẹ̀rún. Kọ́mọ̀ ìparata náà lè láti orí owó tó fẹ́ di àtúnyà fún ẹgbẹ́ alágbọ̀n ìlú ìgbé. Ó lè fi ìdánwò jẹ́ sí bàbá rẹ̀ láàárọ̀ nítorí obìnrin àwọn bá lọ bá di àwọn ṣe ìlóyún bèbè ní oṣù rọ̀. Tọ́wọ́ bá ti àbúrú lórí bẹ̀rẹ̀ síyà wọ́n ní síyà ti dé lórí ọ̀pá síyà tó bá ní. Ẹgbẹ́ ká fojú bá nígbà, èlé lọ́pàá, ṣé fáwọn ọ̀rọ̀ lé wa? Àwọn tó máa, àwọn ọ̀rá tó máa. Ìyẹ́ òun ní ọ̀rọ̀ àtàkùn àtàwọn ọ̀rọ̀ ẹ́ lóòmí ẹ̀rọ alákọ̀ọ́kọ́ lè wá olú wá ń ta ọmọdé wá délé àbúsí ẹ̀rọ àwọn alálẹ̀ màmá tó fẹ́ jẹ́ kó yí pọ̀ wọn tó wá fowó yẹn ra acc eight hundred naira tó lè ra paranta náà gbáṣẹ́ two hundred and fifty lọ́dún. Tí kì bá yẹ kẹ́ ju wọlé.

Fọ̀mọ̀rànlílà pé jókòó lọ́sọ́bí jẹ́ wá ìjọkan tó yá tó tó ìbùjá tó pọ́ lójú bí sáláyé oṣù nìkan. Tàbí ibi iṣẹ́ owó tó bá pàṣẹ kó yẹ lọ́wọ́ tàbí kí n bá ṣe ìgbòho fún lẹ́sì ìmọ̀. Ìrántí ìrìnkú ìjà kí n fọ́. Tàbí kí n fọ́ ní fíríjì yìí, wọ́n tún máa ṣe wẹ̀ kí n kó fún ọ wà ó bá rìn òkú lẹ́yìn náà kí kálukú ká pé gàrí kó wọn lọ léwu kí wọ́n tún bàbá rẹ̀ tó kọ̀ sílé láti wọ́n bọ̀. wọ́n mọ̀tò òkú sáré òkú náà àwọn ìṣẹ̀lẹ̀ ìlànà ìjà. Ìgbà táwọn ẹbí sọ bẹ́ẹ̀ bí báwọn òun bá sọ báyìí báyìí ṣùgbọ́n lọ́pọ̀ èsì lọ lé lọ gbà lọ́rọ̀ tí ọ̀sẹ̀ àìsà ọmọdé mi kò lè lọ́jọ́ lórí àlóbi ní ọ̀rọ̀ tó ń sọ yìí pé kó o mú kan nínú òun àti nínú kó o máa gbọ́dọ̀ òun àti kó o fẹ́ lọ bá gbogbo mi mọ́pọ̀ èsì lọ sọ́dọ̀ àwọn òbí rẹ kó lè gbà ọ́ nímọ̀ràn. kó má dàbí ẹni pé àwọn obìnrin ní jẹ́ gbogbo àwọn ìyàwó àlọ́bí kò jáde tó máa yẹ àti òmìnir ló bẹ̀. Sọlọ́lọ́ àríwá rẹ̀. Aisha àbí alápàá láàrin ó ní nígbà míì tó ṣùgbà lé títí tí oṣù ní òkìlé èéfín òní rú nílé àlọ́bí.

àdápa ẹ̀rọ ìdìnnà tí wọ́n dá sí wọ́n pamọ́ àìṣà ó ń ṣàtọ̀ ìdí tí o fi lè mọ̀ pé o sí nínú áúdà nínú iléṣọ̀ yẹn ó ń torí pé ẹ́ ó ní torí pé wẹ́lẹ́ ń jẹ́ lòun wẹ́lẹ́ ń jẹ́ làwọn Yorùbá rẹ̀ lọ́wọ́ rẹ̀ wẹ́lẹ́ ń jẹ́ kí ni tó rẹ̀ ọ̀pẹ́lẹ́ ń jẹ́ oṣùgbú làwọ̀ àwọn òpó oṣùgbú lódódó pàtà kí ní Yorùbá ń tẹ̀lé ọ̀gbẹ́rẹ́ ní oṣùgbú làwọ̀ àwọn òpó oṣùgbú lódódó pọ́lẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀gbá tí ó mọ́ ìtọ̀sọ́rò ibi tí òun gbà wọlé nínú márùn tẹ bá gbé àrò síbẹ̀ kò ní mọ́ wọ́n tẹ bá gbé odó síbẹ̀ gbóòrùn yẹn ṣe ń fa sí yóò wá mọ́ ẹ̀là yóò mọ́ ẹ̀là òun ó ní ó wá tún sọ ìdí ó láwọn ò lẹ́rọ lára àwọn àwọn àwọn tí ní ó lórí nínú sórí pé àwọn èèyàn jẹ àwọn ọ̀rẹ́ rẹ jẹ àwọn èèyàn jẹun púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn pàpà fẹ́ tí wọ́n pẹlẹbẹ gbogbo wọn ló fi rí bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà yìí àbáfí ń jẹ wọn. Thank <laughs> you expert ní jẹ́ mọ́ ẹ̀rọ lé bàbá wọn ò lè lọ. ìṣúra wọn ò ní dúró lẹ́nu ọ̀sẹ̀ yàrá wọn ó takú ẹ tó bá fẹ́ kí n padà sílé bàbá mi dá mi padà bí bí mo ṣe rí nígbà tí mo wá fẹ́ ọ. ẹ̀rọ tó fi wá. ìyá sì ń jẹ́ olókòjì bẹ̀rẹ̀ kò padà ní kò padà níjọ́ náà ọlọ́run ní káwọn ti sọ bẹ́ẹ̀ gbogbo wọn pátá ni wọ́n ní èrè àlọ́bí làwọn wá tẹ̀síwájú. Wà ní ìrìn tó ní tó ní tó bá jẹ́ pé ọlọ́run àtòjíṣẹ́ wà dáhùn àti ilé kẹyìn olùlẹ̀ ń wá. Fàyínà lọ àjọ ìmọ̀ ìnára sí tó nà àjọrọ náà ròyìnbá. Dájúdájú ọlọ́run ti pèsè sílẹ̀ ẹ̀san àwọn bílímọ̀ ẹ̀san ńlá ẹ̀san tó tóbi. Nínú ọ̀sìn náà, gbogbo àwọn olùṣòro nínú lóbìnrin lọ́yìn. Fọ́láàdé ọ̀rọ̀ yìí àti ìtọ́tùlù bá ti ní ní ọmọ sí ọ̀. Wàájú ọ̀nà àti ọ̀bá sọ pé ní ilẹ̀ ìgbàyàlù dé, ìmọ̀ ń pe ẹ̀hẹ̀ wọ́n pe ní ìgbà ní mo kàkọ́ sí tahosus tahosus ní specialization ẹni tó specialize ní bíbí ẹ̀ là ń pè ní protahosis èmi láti bí protahosis ti lóko èmi ẹ̀ ṣe specialist ní Arabic language ṣùgbọ́n mo kọ́ ní ọ̀rọ̀ ìṣòro ṣùgbọ́n àwọn is a specialist in Arabic ẹ̀rọ ọ̀ṣẹ́ Arabic ní primary north primary secondary diploma first degree master phd ṣàtò specialist yẹn olóyèké wọn kọ̀ǹfà kánú òṣìlẹ̀gbẹ̀dẹ̀ lákàtọ̀ bẹ̀rẹ̀ pé ní ìyẹn lè bàyánù bàyánù lè yí ìwọ kọ̀ǹfà mi bẹ̀rẹ̀ kíláàsì tẹ̀lé ní òṣìlẹ̀ kó lè kó lè kó lè ayé lè kó lè lè kó lè olóyìnbó kan bá wọ́n ti fèrè ẹ̀bọ̀ olóyìnbó kan bá gbé jáde ojú each and every one of you mo mọ̀ mọ̀ sọ eléyìí nítorí àwọn tá a sọ pé lọ́rọ̀ òkú tó wọ́n ń tojú bọ súnmọ̀ láti dáwó wọ́n ní ṣe bí ń jẹ́ rí ọ̀rọ̀ mi nínú omi ọ̀rọ̀ sọ pé gbogbo wọn ó jẹ fáwọn tó wà ní àwọn ìyàwó àmọ́jú tí ó ga lẹ́nu wọn ṣùgbọ́n ní ìyẹn ìgbà yàrá kí ni the gene for each and every one of you ó túmọ̀ sí ọlọ́run ṣàlùwà àbá àmúta á ti fún owó mi àbí òní ẹ̀ ẹ́ kí ló bẹ́ẹ̀ ni alákẹ́ẹ̀kọ́ tí wọ́n dé

I used to tell Nigeria and America to get out and it's, it's correct idea. That is why they are here. They to learn. In fact, they are enjoying your lecture. Only me know over thirty years. Ọba òwe omi gbèrágà ni bàbá tí wọ́n máa yọ correct à tí ẹ bá mọ̀ correct ń ta torí ẹ̀ wá bínú rẹ̀. À ń gbádùn ní ẹ̀jẹ̀ tí ẹ̀ nípa kò ní wá dáadáa. ẹnu ẹ̀kọ́ ló tí wọ́n ti gbọ́ pé ìyá bá rẹ̀ láti ìyá bá rẹ̀ tó ti kò àlùmọ́ráìsà tó ń jáde ọlọ́run ṣàlọ́ wa pẹ̀lú ọjọ́ àpárá ìyá nípa àmì Yá mi fa àlẹ́bí ẹni obìnrin àlẹ́bí. Àníyá ti ọ̀nà. Kápọ́ ọmọ òkú tó gbogbo ẹgbù àwọn ìyàwó àlẹ́bí lórí ṣe eré òun sì fi ṣàdéhùn ẹ̀san ńlá ẹ̀san tó tóbi fún ọlọ́ọ̀lá àlùjẹ́ náà pẹ̀lú ayé ó bẹ̀rẹ̀ pé kò sí ẹnìkan pẹ̀lú ìyàwó ànábì tí èso ọmọ àlùjẹ́ náà ọlọ́tún tẹ̀síwájú Yàníká àrìnàbí. Ẹ̀yìn ìyàwó àtẹ́bí ọlọ́wà pè wọ́n. Máa ń yá sí mọ́ nílá bá ìyàní mọ́ bá yìí ná. Ẹnikẹ́ nínú orí tó bá lọ yàgbí ìbàjẹ́. Kìwá ṣọ́gbárí ìbàjẹ́ o torí pé kò sẹ́ni kan nínú tó ń jẹ́ ẹ̀dá tí ò ní ní láì sí lọ́lọ́ ti ní mú ba ìṣí náà èyí tó hàn gbangba torí ká lórí ọlọ́ mú mi là sábà lọ sínú sọ́lọ́pù sàárì yá ayé alẹ́bí nígbà tó àbí nígbà tó há sí ọmọ àhàlá lọ́wọ́ mú láti ọ̀sán mi تبتغي مرضات أزواجك والله غفور رحيم لما تحاول ما أحل الله لك إيش tó fi ń ṣe tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ kò fẹ́ ṣe tó fi sọ́ déèwọ̀ fún ara rẹ̀ rẹ̀ àlọ́bí nǹkan tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ nítorí bó ń wá ìyọ́nú àwọn ìyàwó rẹ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́lẹ́ṣẹ̀lẹ̀ owó obìnrin ìyẹn ti ṣe fáṣíṣá lọ́gbà ìgbà ìyẹn tó àdámọ́ obìnrin ó rí pé àwọn tí wọ́n rẹ̀ ara obìnrin kan ṣùgbọ́n ń pẹ́ díẹ̀ bẹ̀ tó tó jáde ju àtẹ̀yìnwá lọ wọ́n ṣàṣe torí pé gbogbo ilé kan wọ́n ń pé aláǹtí máa ń fẹ́ lórí yàrá ìdíkòkòrò kí ló rí fún wa pé oyin kan wà níbẹ̀ láwọn bí orí pọ́nlá lọ́bí ńlá omi yẹn bàbá ẹ̀sọ́ lè wà lẹ̀ lórí ìdájọ́ èyí ó jókòó bí àti àdó rẹ̀ ó lè jókòó kí òun tó kí láwọn àṣe báyìí oyin yẹn wọ́n ló ní kéde rọ́bà lọ́yàwó àdájú pa òun ó wá ń dùn nígbà tí mo ṣe tẹ̀sílẹ̀ ní ìkọ́lẹ̀ tí mo ṣe kọ ilé sísan àìrótì sọ̀rọ̀ yá bá tó bá mi ní màá ṣe tààlú lórí ẹ̀ the sahaba the source of safety and security for the woman five lecture for you i want to take this lecture for tààlú for six months or one year So tí mo ní wọ́n ṣe tààlú òkúta lẹ́yìn ọ̀sán àti hard half of ń ṣe àyà àwọn tẹ́lẹ̀ ìlú orí lẹ́jọ̀ lórí jókòó ṣùgbọ́n táwọn àtẹ̀sí ìyáàyà yẹn mo fi ṣe láyé ìgbà tí àwọn documentation ti ṣe báyìí wà unfortunately nínú àgbègbè kìí ṣe wọ́n àwọn àìṣà ìyàwó àìṣà ń pa oníyẹ wọn ló ń ní oníyẹ ó ní irú èso tí àwọn kòkòrò onílẹ̀ jẹ ṣe ọ̀pẹ́ tí oní tó bá dàsìkò wọn kò tí wọ́n bá pọ̀ sí mọ́tò tí ẹ bá ń lá omi yẹn yóò pé omi ìpè yóò pé ṣúgà ní kì í ṣomi yóò pé kì í ṣọ ìjìnà ní ìmọ̀ bóyá aṣàkíyèsí ilé yẹn tí wọ́n bá kó omi gangan lójú yìí tó bá jẹ́ àsìkò tí mọ́tò pọ̀ tó pé ẹni tó kó omi yẹn eré àti ti di mọ́tò pọ̀ ní tẹ́ bá ń lá omi yẹn yóò pé ṣúgà gangan yóò lò lè yẹn wọ́n dá pé ètò ìyẹn ètò ìyẹn nínú òun kan ẹ́ wọ́n ní ètò ìpìlẹ̀ ó oòrùn yẹn oòrùn yẹn wà ní oyin yẹn tó táwọn agbábọ̀ ti bá ti wá jáde àwọn ẹ̀wọ̀n àná ní ìlú kò bẹ́ẹ̀ ní ọjọ́ kí ló dé yẹn oòrùn kan oòrùn yẹn Ó lọ́dọ̀ tí àlọ́ ti kó ìra òórùn sọ̀rọ̀ bá rí ààrẹ ọ̀gbára tí ẹ̀kọ́ nílẹ̀ tó bá jẹ àdúgbàta áyù tó bá wùlẹ̀ wá mọ́ṣáláṣí torí òórùn àrà tó máa ń rìn. Lọ́dọ̀ tí ó ti wọ ìwọ ẹni jù tó ti gbàgbé ẹ̀. Èso kan ni làwọn ibẹ̀ ni wọ́n ti kó omi sí ìyàwó àlọ́ ìyẹn wá. Ìbálò ń ṣe wá ń gbọ́ òun ò ní máa omi ìyẹn lọ, ọ̀sán ní sábà fi òṣù rẹ̀ yẹ. bàbá ṣé èèwọ̀ ló ní ẹ́ kìí ṣe èèwọ̀ ṣùgbọ́n torí tó ń wá ìyọ́nà àwọn ìyàwó ẹ̀yẹ tó ní òun ní lá omi ìyẹn mọ́ lọ́wọ́ wa ní límọ̀ tó hápì má àhàlà lọ́kù lákà sọ́dọ̀ tàbí màrìlọ́ọ̀tà àdùwà àjíjà nítorí pé náà tí àwọn pọfẹsọ ìkẹyìn ìlú yàtọ̀ ìbálòpọ̀ ìdílé mi àbí ìgbà òkè ní ló kú sí ìlú eoccibad abèrè lọ́dà ọjà ní ìjọba ìkẹyìn àwọn ọmọ ìgbà ìlú àwọn fọ́rẹ́sì wọn sọ lẹ́nu lẹ́nu ọ̀nà pè ní pàkọ́sì àjọ ní bùkátà sí ara rẹ̀ wájà pàtó lọ́wọ́ orí èdè àwọn bóṣìlì àwọn lè yóò lọ béèrè lọ́wọ́ àwọn tí ó tọ́jú igi pé igi wo ni àwọn ni ó sọ owó kankan kan ti àbá yóò wá tó jẹ́ pé àwọn afá ọ̀rọ̀ pé mo kàn gba kéwú gba sí àwùjọ tó tó bẹ́ ṣàlàyé ìfọ́ ìṣiṣẹ́ àwọn èèyàn irú bí ìlú ṣàrà lápàdà béèrè lọ náà wà láti ìgbà tí mo lọ́dọ̀ àgbègbè yìí ó sì rò tàbí kí lọ dáhùn wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó báwọn mùsùlùmí tún máa ń ní gbọ́dọ̀ pọ̀ ní nàìjíríà yóò tọ́ bá fi sí ìdùnnà àwọn mùsùlùmí ìgbẹ́ máa ń yàtọ̀ ó nídìí yàtọ̀ sí àmọ́lẹ́ ìmọ̀ pàmí ẹ̀ nírí mùsùlùmí kan kó ẹ̀jẹ̀ nílẹ̀ yorùbá yìí o àyàfi kí yàtọ̀ jẹ́ ṣùgbọ́n oró tí wọ́n fi dá nítorí náà ni ọ̀sẹ̀ ní fojú wí dáadáa ni o oró tí wọ́n fi dá yẹn ní department ó fẹ́ pé ẹni yẹn mọ̀ wé kọjá bẹ́ẹ̀ kí ẹ tó lè ẹ̀sẹ̀ ẹ̀yin òbí wa ẹ̀yin ò máa tó ti fọ́ kàn ní yunifásitì ó ti wáyé ó ń bẹ́tà ní ìṣiṣẹ́ kó ti tán ìtọ́gẹ̀dẹ̀dà pé ó kàn yí tí wọ́n máa lé jáde nígbà and it happened to us hey you you you go out afa go out go out ní sùn ta sanwó school fee tó jẹ́ sí ìjọba torí bá a dé sí àwọn olùkájà lè fi ẹ̀bàrá sẹ́ẹ̀ ẹ̀bàrá sẹ́ẹ̀ tí ó bọ̀ ewu èwo ni jáde jáde tó kó ká tó lọ́jà àjárí bá ṣẹ́kì ṣàǹtí inú ìrìn lè jù sí ìbá so much lẹ́nu kọ́tì lọ́wọ́ àwọn ọ̀sán tó wá sí mi lọ́kàn tó burú gan ju àwọn ọ̀rẹ́ lọ ṣùgbọ́n lẹ́sìn ìgbà ọ̀bá ọlọ́run ti yá ọ̀sán láti lórí náà ló wà lórí ó ti bá àtúgbàtà òun yàn lọ́nà tó wá pọ̀ jáde kó àwọn ọ̀dọ́ mọ́ kó mọ́ lè tú wa kó mọ́ lè fọ́ sí wa torí bá ti ní kọ́ ká tó rí ṣe yẹn àti lẹ́tọ́rà ó jẹ́ kó dúró kó àwọn kan lè dédé lọ fún ní í forty something percent ṣàgbọ́ máa já kiri ẹ̀wá rẹ̀ cgpa àdéhùn ọ̀sẹ̀ tí wà ló máa ní sọ́ọ̀tù wà kò ní ní bọ̀ọ̀gá tó automatic ní

Bọ́lá tó ṣe kí ni olóba rẹ̀ tó wọlé máa ń rí sí ẹni wọn sí ẹ̀gbọ́nì èrò sí. Ó mọ kìíní yẹn tó dodo. Torí tí ò bá mọ̀ tó wà mọ̀ bí ẹ̀kọ́ yẹn zẹ̀ tó ò lè kó ní láti fi fi ẹ̀ zẹ̀. Ìlà màrọ̀ ìmọ̀ràn sí. Àbẹ̀lẹ̀ ọlọ́ba ti àlejò ló ní sọ́ọ̀fù ẹ̀sìn tó yé mi o. Tó yé mi o. Mọ̀ kọ́tọ̀ yẹn ti rí ju ìfáàmọ́ tó láwọn èèyàn láwọn àyè díẹ̀ díẹ̀ tí ọmọ mọ́ra bá ọmọ tó yí wá ń tẹ̀lé yunifásitì ìdádójú ayé ìdúró kúlò lórí pàkẹ́yìn òtò ìyá sí wàhálà rẹ̀ akẹ́kọ̀ọ́ yìí lọ́rọ̀ bàbá wa ní èmi ojú lè lọ́gbọ́ tí wọ́n tún gbógun jù wá pé èwo lẹ̀ sí ìdílé ìwé láti fẹ́ lọ́ mà àwọn ìmọ̀ lọ́jọ́ bá kàwé bẹ́ẹ̀ lọ́wọ́ ìṣẹ̀gbẹ̀ tí ìrọ̀bá wọn kú ìdí Ọlọ́run ṣàlọ́ tẹ̀síwájú àfáà. Sọ́rílẹ̀ ẹ tó bá tẹ́ bàjẹ́ lórí mú bà yìí náà tó hàn, ṣùgbọ́n kẹ́ ṣe irú èsì mo sọ lẹ́ẹ̀kẹ́rẹ́ tí wọ́n ń jowú. Ṣé pé kí ní yẹn rò lóòótọ́? Àdébíwá ló wo òní ńlá òní ìyẹn lọ́dọ́lọ́ tó ṣe sọ ó níbi ìwọ̀ fún ẹ torí kò wó ju àwọn ìyàwó. wàlọ́ọ̀rún gbọ́kúrò rìn alákòóríjì oníkẹ̀ lọ́lọ́ kò mèsè obìnrin níbẹ̀ yẹn ọlọ́wà sọ fún ọlọ́ta tó ara rẹ̀ lọ ìjọba padà ṣàlàyé ètò yẹn àlejò wa sọ fáwọn ìyàwó ẹ̀ ó wọ́n sọ pé apá wo ló ṣe mọ̀ síwájú قد فرض الله لكم تحلة أيمانكم والله وَهُوَ وهو العليم وَإِذْ وإذ النَّبِيُّ إِلَى بَعْضِ بعض أزواجه حديثا فلما بِهِ به وأظهره وأظهره الله عليه عرف بعضا وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا فلما نبأها به نبأك به لقد وعصفت الصليب قالت قالت من أنبأك هذا أنبأك هذا كان الصفوة الذي قال نبأني العليم الخبير الله وبعد العليم الخبير الله

eléyà ṣe ń dèrè wọ́n ní kí wọ́n ní ìdílọ́lọ́ sọ pé àwọn yóò jẹ́ lọ́pọ̀ méjì tí wọ́n bá jà àti tí wọ́n bá ṣe ìbàjẹ́ tó hàn ọlọ́run lè yá lè sáàdọ̀ bí Aya tàbí tí ó sáré láwọn. Yá ìgbà àríwárí ìmàní látún nájàna àdìrí nínú ìlú náà. Ọlọ́run ẹ̀mí yàtọ̀ sáwọn obìnrin yóò kù olóòjẹ́ pé ìyàwó àpá yàtọ̀ sí ìyàwó ẹgbẹ́ ìṣe àpá àwọn èèyàn wọ ẹwò ìyàwó àpá pẹ̀lú ojú àpá tí àwọn ẹgbẹ́ ìṣe àpá bá ṣe àwọn nǹkan àwọn èèyàn ní rí àbẹ́ àpá bá ṣe wọ́n rí àpá tó yàtọ̀ sí àwọn mùsùlùmí tí kì í ṣàpá nǹkan mùsùlùmí ó ṣe fẹ́ nìkan ní tí ó gbà gbòòrò bá nínú mọ́tò ní ìṣèkárí ọkọ̀ gbòòrò ọ̀dọ́ wa fẹ́ wá fún ẹ̀ṣẹ́ ah, sí

àwọn èèyàn òkè ó kà. Ìjọba náà ní ẹ̀rí àpẹẹrẹ ó pè ní ó pè ní títọ̀. Ayé àtúntẹ̀lé yáàlú bá rẹ̀ wọ́n tuntun máa yáàlú náà wà mẹ́rin yáàlú lọ sí ní ìkórè àwọn ọ̀sùn yìí. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا من يقنت

bọ̀tún máa fọ ìbàjẹ́ tó yọ lára ọmọ ìjọ lórí ìjọ ìgbàlẹ̀ asọ́jẹ́sọ̀ fi lọ̀yọ̀ lórí. Sọ àwọn olóyè ẹgbẹ́ gbọ́dọ̀ dáàbò bò wọ́n. Báwo yẹn bá gbé bàjẹ́ látọ̀dé látọ̀dọ̀ wá sọ pé wọ́n ti tòrí jẹ́. Nígbà táwọn ọ̀dọ́ wọn gùdù lásẹ̀sì ẹ̀jọ̀ wa tó kù lọ. Mo sọ nílùú kan, ìlú yẹn, ẹ̀yìn kẹta burú lù ẹ̀dùn lọ́wọ́ ẹ̀fọ̀ tó ń yẹ bẹ́ẹ̀. Àbá tó kọ́ mo ṣé ó di ẹ̀ ọmọ bàbá lórí àwọn mùsùlùmí wọn ah, ṣe kí á àbáyé kékeré ga títí àbáyé wa kú olóòlù kò wá ká àbá tó kọ́ ọ̀dọ̀ nìkan. nígbà tó ń lójú ẹgbẹ́ ẹṣin ó láti ẹ̀rọ ó bá tẹ̀lé ẹ̀rọ tọ́mọ ẹ bá bí ma tán ìsìnkọ̀rọ̀ ní oṣù ẹ̀sùn ìlú ẹ̀rọ tó bá tó ọ̀tá ní kó bá ti dé ní kó má bàa di àwọn òṣèlú àbáyé ọ̀gá ọkọ̀ yóò bàtọ̀ sọ ee àwọn olóòtú tó ara wọn já pẹ́jù ìlú yẹn sùn wọ́n bí wọ́n tó wà sí ẹ̀ ibi tó wà ní wọ́n wà wọ́n bá kú sí ṣọ́ọ̀ṣì tó wà sí ẹ̀ ti pọ̀ wájú. àwọn èèyàn lè lábẹ́ àpò ń bẹ̀rẹ̀ ní gbogbo ara wọn ní ìṣẹ̀lẹ̀ lábẹ́ àpò. ìtumọ̀ ọ̀rọ̀ mi kò ní pé káàbọ̀ àṣìká gbé bàjẹ́ lárugẹ ṣùgbọ́n agbọ́dọ̀ wà kí ẹ kù á wo gbogbo tá a bá fẹ́ sọ àti tá a bá fẹ́ ṣe á lẹ́kọ̀ọ́ ní báyìí èyí ẹlẹ́ẹ̀kejì á gbọ́ ọ̀nà ó lágbàdo ẹ̀kọ́ láti yanjú ìṣòro tó wà kó máa fi ẹ̀sìn wa gbẹ̀gbẹ́ òsì kíni yóò lè bá lójú ẹ̀sìn ọjọ́ tó lọ ọlọ́run ṣàlù wa pẹ̀lú òkú ọlọ́run níbi ọ̀rọ̀ àwọn ìyàwó àtàbí àmọ̀ tẹ̀síwájú ọmọ àlùjẹ́sẹ̀ ni wọ́n kò sọ́mọ mẹ́nu wọn òṣìṣẹ́ kan tó ní láì bí mo bá yí náà kò sí ọlọ́run sàlọ́ ààrẹ ọlọ́pàá ara ẹ̀dàmú وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا رواه الفاتح لانه واختلاف على الشيخ بقول الدين لا يلزمه من الامه لو جاء